الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أكون بلاك كسي ألون كما ساك بالاسم فوا ẹ̀rí bí mùsùlùmí bá wà nù àwẹ̀ ǹjẹ́ ìtumọ̀ àwẹ̀ ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kan mọ́ máa wá sùn àbí a máa wá worú àwọn ìran tí Olúwa ò gbà wá láyè ká wó kódà káwé ò tó de kò rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ á wò gbèsè ayé anabu muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ á wò tàwọn sọ̀hábí àwọn aṣáájú wa nú ẹ̀sìn kódà bẹ́ẹ̀ bá ń gbọ́ ogun bádàrí ogun bádàrí inú àwẹ̀ ni wọ́n ja ogun bádìrú èyí tí ń fi hàn pé àṣìgbó ẹ̀sìn gbáà ni o kí mùsùlùmí ọ sọ oṣù àwẹ̀ di oṣù oorun oṣù àìní ṣiṣẹ́ oṣù àìní kàǹkàkún mùsùlùmí aláwẹ̀ lékún ní iṣẹ́ lékún ní tí ó mọ sórí rẹ̀ ayé àti tọ̀run kọ́dà bọ́ bá wà nù àwẹ̀ eléyìí ni lànà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wasalaamu wa rahmatulah.